alihamdulilayi rabilami wasalatu wasalamu ala rasulilayi wabari adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ̀rọ̀kún kàti gẹ̀fà nàbí wa sallallahu alaihi wasallam ní àná àwọn stars wa wọn ti bá ní ṣàlàyé lórí ètò wa dáwàtúlẹ̀ hak ìpèpè òdodo kí ni àwọn nǹkan tí ó gbẹ̀yàn jáde kó nínú Islam tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀ gan ṣùgbọ́n torí àsìkò wọn fún wa ní mẹ́wàá tí ọgbàjúmọ̀ pẹ̀lú ìyọ̀nà atọ́lọ́ ní àárọ̀ yìí wọ́n mọ̀ bá ní ṣàlàyé lẹ́yìn gbàtà tí mọ̀ nǹkan tó gbéni jáde kó nínú ẹ̀sìn tẹ̀ kí ni àwọn òǹdè tó de ìpèyàn ní kèfèrí ká tó lè pèyàn ní kèfèrí àwọn òǹdè wo ló de ìgbà wo ni àwọn ìrúrí ló sì bẹ̀rẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kọ́ máa tọ́ ọ̀sítàṣù wa sí ojú ọ̀nà dáadáa kọ́nà balẹ̀kọ́lá kó sì jẹ́ ká gbọ́ ju bí ẹ ti sọ lọ. alhamdulillahi wa kafa. وصلاة الله وسلامه على من لا نبي بعده نبينا محمد اللهم صل وسلم وبارك عليه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó tún mú wa pàdé lórí ètò wa yìí ètò yìí àbúsọ̀rọ̀ abẹ́lọ́hún kọjọ́ ọjàre kọyọ́nú sẹ́mi àti ẹ̀yìn ní àná àṣàlàyé àwọn kan tó lè gbéyàn kúrò ẹ̀sìn lẹ́yìn gbajúgbajà rẹ̀ táwọn àfáà sì panupọ̀ lórí ṣùgbọ́n lẹ́nu insha Allah ta'ala kéèyàn ò tiẹ̀ máa lanu máa pèèyàn kèfèrí máa pèèyàn pòkì ṣé n tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gan ni kí sì làwọn nǹkan tó dé téèyàn mọ̀ wípé ẹni tí bá ti ń yọ ahọ́n rẹ̀ holoholo báyìí ara àwọn tí wọ́n máa pè ní jama'atu tekfiri nìyẹn ara àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n máa ń hàwé iná ìwé kèfèrí fún àwọn èèyàn alákọ̀ọ́kọ́ kíní yìí laysa bi walidi hadal waqt mansha'u fikri at-takfiri wa ليس بوليدي هذا الوقت أعني فكرة التكفير والتسفيك الخاطئ kèésì nǹkan tó ṣe bẹ̀rẹ̀ láti ìsìn kí lè rí wa tá a fi ní kó ṣe bẹ̀rẹ̀ láti ìsìn kọ́dà látọwọ́ gbẹ̀yìn ìjáde láyàm sàlám oníkíní ti fẹ́ lálẹ́ wò ṣùgbọ́n lọ subhanahu wa ta'ala ọba ni fi dídúró sinsin àmì sàlám àti wúwà ni ra fi tilẹ̀kùn rẹ̀ wa jẹ́ àfi sahihain عند من بخاري وعند مسلم من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه أرضاه أن صلى الله عليه وسلم بين صلى الله عليه يقسم láàrin bí táwọn ti ti ń pín àwọn nǹkan kan ti ń pín fáwọn èèyàn já abdullah ibnu dilkhuwaisiro atẹmímí abdullah ibnu dilkhuwaisiro tẹmímí bá dé ní bá ń pé ìcìdìlì ya rasulallah anabi ah, ṣe déédéé yín tó pín yìí òfin ojú rẹ ọlọ́mọ ṣe ń pín yìí ah, àwa kan náà ń garun bí tó yẹ kó ti kàn án kankan ọ̀ka ah, faqala bin wayhak irú kí adé arọ́lù ẹ̀yìn wàmà yẹ àdìl illa ma àdìl tí ọba tó jẹ́mi ànábì mo tún ń ṣe déédéé mọ́ lórílẹ̀ tá a wá lọ fẹ́ ṣe déédéé ah ọ̀rọ̀ yìí ti ká Umaru la Umaru bá dáhùn pé ya Rasulallah ìdàn lè fa adrib unqa alùsà sàmì yọ̀ǹda fún mi kí n bẹ́ kíní burúkú yìí lórí dànù ànábì ni ẹ̀ eh, dáa ọjẹ́ fílẹ̀ fa inna lahu yọ̀ọ́ làwọn èrò lẹ́yìn gbọ́ ọ̀bá yà tọ́jẹ́ wípé ìwà tẹ́ẹ̀ máa bá lọ́wọ́ ẹnì wọn àtàwọn tí ó nírú ròrí rẹ̀ yìí kọ́dà lára nínú ìwáyà mi níbàdí rẹ̀ ọlọ́run ọba yọ àwọn àtọ̀ kan jáde tẹ́ pé irú ìran orí ibú tó ní náà lànà ó ní kọ́dà àwọn kan náà sì tún padà gbàrú rí nǹkan àkí látọ̀dọ̀ àwọn èèyàn yẹn irú kílẹ̀ mọ̀ rí yan yá kírun ahadukum sọ̀láta wò máa sọ̀láta tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń kírun lọ tó bá rí kan nú àwọn èèyàn tí wọ́n bá ń kírun lọ yóò sì fẹ́ máa sọ sínú ẹ̀mí rẹ̀ pé sọ́dọ̀ sì gbàrún tèmi báyìí nígbà míì bá fúnjú pọ̀ nù wọn báyìí títọ́ dẹmọ́tẹ́pá níwájú ọlọ́run subhanahu wa ta'ala wàsíyàmáwò máa síyàmì ọkọ̀ kanu yín gan tó bá di kan wọn ti ń gbà wẹ̀ báyìí nísinsìnyí tí ó máa ṣe bí ó ṣe máa tẹ̀lẹ̀ kẹjẹ kẹjẹ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ yamurukú namina dín kama yamurukú samina rọ̀míyà kọ́dà àwọn èèyàn yìí pòròpó wọn máa jáde kú ònú ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé téèyàn bá bálánsì tán pẹ̀lú ẹranko téèyàn fẹ́ ta ọfà mọ́ téèyàn ń dẹdẹ rẹ̀ tọ́fà bá lè mú dáadáa pẹ̀lú rógidi tọ́fà bá bọ́ ọkùnrin rẹ̀ tó tún gbòdì kejì dìde bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa jáde kúrò nú ẹ̀sìn pòròpò ẹ̀yin náà wo fọ́ọ̀sì tí ọfà ń rọ̀míyà yẹn mọ̀fúrúlà ni nǹkan tí a ta nǹkan mọ́ òní àwọn nǹkan tí máa ń wá báyìí lóde lárúbáwá pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lókọ̀kọ́ ni à ń sọ kódà ọ̀rọ̀ kan tó wá ń bẹ tó clear rẹ̀ dáadáa tó tí ó jà á mọ irú àwọn èèyàn yìí irú kí ni tó tó clear rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi ẹ ẹ abi sa'id lẹ́ẹ̀kan náà sí náà tọ́jà wípé imaamu bukhari ọgbà hadith wa amusa sara mọ̀nà ali nsẹ́njọ́ kan lọ sí yamani ọwọ́ akó àwọn góòdì díẹ̀ kan wa àbí wàá pín góòdì láàrin àwọn èèyàn mẹ́rin pé lànà bí pín fún bọ́kùrù kẹ́sì dé nu ọba ní a ìtẹ́kìlá ànábì bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ìdùn ànábì ànábì ni a wáyìlá irú ọ̀rọ̀ burúkú la ń sọjá lẹ́nu yìí alastu ahakọ alilẹ ardi an yattaqi Allah dákunná ta ló lè bẹ̀rù ọlọ́run tó mi nù àti bẹ̀rù rẹ̀ lónìí ìmọ̀ ànábì náà máa bẹ̀rù ọlọ́run ọba kọ́dùbùrù wà nínú ìrìnàjò sàrà má jẹ́ kí ni ọ̀lọ́ba ìgbé ala adúròbùn kọ́ jẹ́ ń bá kí ni lórí dànù ànábì ní fílẹ̀ o làálàwò àyẹ̀kú na yusalli ó jẹ́ pé ń kírun fọlọ́wọ́n ba fílẹ̀ o kọ́dùbùrù ni a ah, kàmí musallin yaqulu bilisani má ní sàfihàn qalbi mẹ́rin ní tí wọ́n máa kírun tó yẹ pé ọ̀tọ̀ ní ti ń bẹ̀rẹ̀ mi rẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n máa wí jáde síta ànábì ní sáfìlẹ̀ inni lam umra an anqiba an qulubi nnas ọlọ́run ò gbẹ́ndìdé kí n máa lọ kàn àwọn èèyàn kí n kọ́kọ́ máa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kí n tó kò sì ní kí n máa lanu wọn kí n máa tiẹ́ dì í bẹ̀ sóúnjẹ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni àbí itọ́ funfun ní ẹ̀ntú bòde tí wọ́n fẹ́ jẹ́ nù ni Allah subhanahu wa ta'ala kò gbé ń dìde kí n máa ṣe léyìí eléyìí látọ̀rọ̀ sàsàràm nìyẹn eléyìí jẹ́ àmọ́ gbà tí kìnìyì ti bẹ̀rẹ̀ kó tó di pé kìnìyì ìròrí wa ń fọ́n káàkiri ṣùgbọ́n ńgbà tí ó wà á dípò gbalẹ̀ gboko tán lẹ́yìn ìgbà tí wọ́n pa al Uthman ibn Affan ní kìnìyì gbalẹ̀ gboko tán gẹ́gẹ́ bí wọn náà ṣe rẹ̀ pẹ̀lú wa láti hàn bá Ali fa ta'ala anhu. kódà nínú àwọn ròrí kíròrí wọn tí wọ́n ní tọ́jẹ́rò rí yìí máa fọpọlọ sí èyí irú rẹ̀ ní tọ́sẹ̀lẹ̀ láàrin àwọn àti wọn àti Abdullahi ibn Khababna Aroti òun àti ìyàwó rẹ̀ jọ ń bọ̀ wọ́n jọ ń bọ̀ lọ́nà àbí tí àwọn orórì burúkú ìlọrin ìkúra wọn jọ sí nígbà àsìkò Ali wọ́n wá pè pé níbo wọ́n ti ń bọ̀ ó ní bàbá bàbá ni bàbá rẹ̀ ń kọ́ ní sàbẹ̀ ni àdìsí olọ́gbà wà nígbà tó ń sọ àdìsí àdìsí alára àwọn àdìsí táwọn bisà sáà tó ti sọ ń pa irú àwọn èèyàn ni nígbà ni wà ní kílà di ọ̀kan rẹ̀ sí Ali náà ah, ní kílà tọ́nù bá ti yàn fún wa lólórí ká gbọ́dọ̀ sí ẹlẹ́nu ní tí wọ́n bá ti ń pa aláṣà ìtọ́lọ́run tàbí sàlám wọn ni wa bọ́sìn sórí àdá tó ń wílẹ̀ nù ẹ pàmì wàhánà muslim mùsùlùmí ni mí wọn bá ní kò burú ẹ dé wọn bá dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ wọn bá ń wọ lọ àti ìyàwó rẹ̀ tó lóyún ọnu bí wọn ti lọ bí wọn ti lọ ní abádébì kan nìkan nu wọn bá rí támùrù kan tọjá bọ́lẹ̀ ẹ ẹ èso dàbínú lọba musu ẹnu nìkan bá nu ah sọ ọmọ tó nínú ọmọ ọ sọ fúlẹ Ọlọ́run foríjì mi o ọ ọ oṣù àmútamúrò ntàmúrò mọ àmújẹ ìkànnì wọn bá tiẹ̀ ń fi ìdá rẹ̀ sí fàw ní dàbá bá ẹlẹ́dẹ̀ kan kùn lọ́ba yẹ ẹlẹ́dẹ̀ kan bá ní ah ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ọba ní ah kìí sí mùsùlùmí lónìí o ah àfi kọ́ ya lọ bóńtọ̀n kọ́ lọ rèé tọrọ kó foríjìn o ọba ní ah, àfi kí n ya wẹ́ntọ́ yẹn dẹ̀ yìí lọ kí n lọ tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ Abdullahi wa ń sọ fún ẹ pé ah, tamuru bọ́ọ̀lẹ̀ ẹ̀ ń jẹ́ ẹ̀ ń torí ẹ̀ wá àforíjìn ẹ̀ tún sá ẹlẹ́dẹ̀ ládà ẹ̀ ń torí ẹ̀ sọ pé ẹ̀ lọ rèé bẹ ẹlẹ́lẹ́dẹ̀ padà èmi mùsùlùmí lẹ́mọ̀ ah, Abdullahi wọ́n bá dù wọ́n mú ìyàwó rẹ̀ wọ́n lakun rẹ̀ wọ́n yọ ọlẹ́nu rẹ̀ wọ́n dúyàwó láti gbà yẹn ni ló ti wá di wípé ṣèyítọ́n wá ń yé sí díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá di nǹkan tó ṣe kíni o tọ́gba lé gboko kéèyàn máa fẹnu ara rẹ̀ sọ wípé mami ẹ̀ ń ràn níṣẹ́ pé kó wọn lọ rè é pọnmi wálé yín àsùn bá táìmù tó wọn lọ rè fi pọnmi ẹgbẹ́ òsítàṣù tí n bá la fi ka bí ojú wọn méjì mẹ́ta nù kúránì èwo ló lọ rè jùlọ méjèèjì wọn ni lọ máa pọnmi táwọn ò fi dáná sẹ́rí pé mami mi ẹ̀ wípé in tí ó kó wọn kàwé mọ́ ni wípé ẹni tó dúró wájú àwọn báyìí tó fẹ́ máa kó àwọn ní chemistry tó fẹ́ máa kó àwọn ní biology ó pèrè ẹ̀ ní pastor fún un wọn ni ah kèfèrí níwájú kò wájú ẹ̀ ah kí wọ́n máa kọ́ sí lọ́rùn látàlí kìámà bó o sì bínú dìde nu fún díẹ̀ yìí òun lè lọ skul mọ́ oríṣi àwọn olórí burúkú yìí náà kó tó di wípé wàá di pé wọ́n ń hàwé iná fáwọn èèyàn ṣùgbọ́n insha allah rahman pẹ̀lú ògbó ọlọ́run nígbà tó bá di ní ọ̀la ìntàmọ̀ sàlàyé fúnra wa ó ní àwọn òǹdè tí àwọn àáfàá sàlàyé dáadáa pẹ̀lú tí wọ́n gbé látàánú Kùránì àti inú àdìsí àrùsà sálàm tá a gbọ́dọ̀ ní lọ́wọ́ tó de ká tó fẹnu sọ wípé lágbájá yìí ni tàbí lágbájá yìí ni bí idnillahi ta'ala èyí tó sì máa padà náà òun náà ni àwọn okùnfà ń tọ́fà táwọn èèyàn fi máa kó sínú ìmọ̀ lanu gara máa pèèyàn kèfèrí máa pèèyàn pèkúpè alọ́sọ̀ sárádà kò sànù wa jẹ́ atásórí ìyọ̀nù rẹ ni má jẹ́ kọjá wípé ibi àhìn láti wọná lọ́dọ̀ rẹ̀ subhanahu wa ta'ala síjú àná àti gbogbo oríkèéríkè ara wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu akí àwọn sitasu wa kọ́lọ́ba àlekọ́lá kọ́ba ní sẹ́yìn ní ẹ̀sùn lórí ní ìjẹta nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lórí ká tẹ̀kíyàn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn èèyàn wá béèrè béèrè yìí pé ẹ dákun àwọn òbí wa ń kọ́ngbà tẹ sọ pé kíkì islam ni pé ká má máa tẹ̀ bó wà ní tàwọn òbí wa bó láti máa kí àwọn òbí wa sáà ní tẹ̀ káwọn náà ni. alhamdulilayi rabbil wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'ad ọpẹ́ ní fọlọ subhanahu wa ta'ala ẹ atọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fọsọ salam oníbèrè ọlọmọsọ abanisẹn ní ẹ̀san olóore anabi sallallahu alayhi wa sallam tó lọ ń fẹ́ sìnrẹ́ yìí wọ́n ní àwọn àṣà tí àwọn lọ́wọ́ náà ní lọ́dọ̀ wọn ìṣesí tí wọ́n bó ṣe jẹ́ pé ààyè kọ̀ọ̀kan náà ní àwọn àṣà tiwọn náà lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá wọ́n máa pé kí àgbàlagbà kọ́mọ eke kọ́mọ àdọ̀bálẹ̀ fún tó bá jẹ́ pé obìnrin ni kọ́mọ kúnlẹ̀ ṣùgbọ́n tí ń jẹ́ àṣà àtẹ̀sìn ojú tó mú wá àti nítorí sàṣà ń fi ṣàlàyé fún wa ni wípé intanẹ̀bì bàbá tá a bá ń ṣe tó bá tí ọlọ́run bàṣọ àtàlà lọ́rùn fún wa pé ká máa ṣe bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ òní kànú ẹ̀sìn lórí àṣà tí wọ́n bá ti yẹ dá lórí àṣà kan fún wa tó sì jẹ́ wípé àṣà tá à ń ṣe tí ọ̀tá kò tó náà sàṣà sálàm ààrẹ rì fún látọ̀dọ̀ náà bá subhanahu wa ta'ala túrọ̀ náà sàṣà wípé àṣà yìí o àṣà tó dáa ni ṣùgbọ́n ní ìṣesí tá a bá ti ń ṣe tó bá ti jẹ́ wípé ẹ̀sìn bá ti wá tó bá ti rẹ́zì ẹ̀ máa ṣe má ànábì sallallahu alaihi wasallam kò gbà fún wa ká máa tẹ̀ fúnra wa kódà ká máa dìde fún yẹn gan tàbí kéèyàn máa ran kan káwọn máa dìde fóun ní dìde wípé òun náà lòun tó bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fóun bí wọ́n ṣe máa ṣe fún àwọn lọ́balọ́ba ní róòmù ní Fárísì ń jọun amúsàmì náà tó kọ́ ilé fún wa ṣùgbọ́n a fẹ́ pàkíyèsí ìwà wa tá a jọ dọ̀ kájọ tá a bá ti bóde létọ́lọ́ ń bá fi òdodo hàn wá níta ní skul ni o níbi tá a travel lọ ni o tá a bá dé padà sílé ó ní báwọn òbí ṣe fi àsìkà tó lọ bí wọ́n ṣe fi àsìn ojú náà ni wọ́n rò pọ́n àfẹ́ fi pàdé wa sùúrù ló ṣe láti fi lè clear ọ̀rọ̀ yìí láti lè ẹlòmíràn tó fẹ́ kíyàn lórí pé òun ọ̀fẹ́ tẹ́yìn náà ni o yóò tó wá máa má tó garu ẹsẹ̀ sókè kò le tó báyìí ah, dáàdi mi mami abúlé ah, náà ṣe fẹ́ gbọ́ wípé nǹkan tí ó bí ọlọ́run ọba nù ni wọ́n ṣe wá lẹ́tọ̀ọ́ pé kó o jẹ́ pé lọ́ọ́ tà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ní farabalẹ̀ ṣàlàyé fún wa wípé à ah, wọn ò ní ká máa tẹ̀ fúnra wa o intanet àmúwárẹ̀ o wọn ni ha ìyá kíni kan kọ́ bẹ́ẹ̀ àṣà wa tẹ́ ẹ bá pè lásà wa anusa salam tó bá ti mú wa ẹni tó borí gbogbo nǹkan pátápátá o eléyìí èsì àṣàárí mọ́ kọ́nà tá a bá wà àwùjọ káàkiri gan ọ̀fẹ́ jẹ́ wípé ẹ̀ẹ̀ta oró ìran gan ni máa ṣe àwùjọ ìdọ́balẹ̀ fúnra wọn àìmọye ìlú mi ìlú mi ìlú mi lálálálá wọn ìdọ́balẹ̀ wọn ìkúnlẹ̀ àní Yorùbá ìgànnọ́fẹ̀ẹ́ dábẹ́ pé nǹkan yẹn fẹ́ẹ́ pọ̀ sí jù ṣùgbọ́n tá a bá wò dáadáa ká mọ̀ fúnra wa kámọ́dọ̀bálẹ̀ fúnra wa eléyìí lára kọ́ọ́lẹ̀ rẹ̀ ní kíkí tá a sì kíni o tá a fi máa kíra wa ṣùgbọ́n bá wa ń kúnlẹ̀ tàbẹ́ ntí bá ń dọ̀bálẹ̀ a máa ṣàlàyé fẹ́lẹ̀ yìí ni wípé mọ́dùkúnlẹ̀ mà mọ́dọ̀bálẹ̀ mà á jẹ́ káwọn òbí wa náà ó sì kíni o kí wọ́n gbọ́ yé àwọn ọ̀gá wa náà á jẹ́ kíni o kí wọ́n gbọ́ yé àwọn tí wọ́n jẹ́ bí ẹni tó jù wá lọ á jẹ́ kí wọ́n gbọ́ tíyàn bá wò dáadáa intersan sáré fún wa pé ká bọ̀ra wa lọ́wọ́ ní tùbí nùbí ṣùgbọ́n ìwọ iná gan tó fẹ́ pírẹsẹ̀ntì nǹkan ìfún yàn ìbọ̀ tó wọ́n bọ̀yàn lọ́gàn ẹlòmíì ò tún kóró ojú bí ẹ pé nǹkan kan ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ bọ̀ wọ́n ní ká kíra wa ká yọ̀ síra wa bí ẹ ṣe ní ká ṣe kí ni o ká kíra wa nìyẹn ká sì bọ̀ra wa lọ́wọ́ pẹ̀lú sálámà tọ́jẹ́ wípé òun náà ni yóò jẹ́ oore fẹ́mi àti láyé àti lálẹ́ kíámà afẹ́tí sọ̀rọ̀ wa bẹ̀ lọ́hùn mẹ́jì àṣìṣe mẹ́jì àṣìwé o wàsálàmù alaykum wa aleykum salaam wa rahmatulah barakatu eléyìí ni ètò yìí ètò wa dáwàtú lihaq ìpèpè òdodo tí máa ń dé sí tìgbà nìkọ̀ọ̀kan wa ní ìdajì ìdajì báyìí nínú oṣù ramadan kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí ara àwọn sàṣù wa pẹ́ o láti yànnà bódìjà so kọ́nà kó jẹ́ kí ẹ̀mí wọn gùn fa látàrí dáadáa àwọn ilé kí ó ti àmọ́ ń sàlàyé fún wa lórí báwọn ọmọ ti ń hàlù quran àwọn ọmọ àwọn àgbàlagbà àti ilé kí umaru dari ta ti ń kọ́ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ lárúbáwá àti bá ní èdè lárúbáwá àti ẹ̀kọ́ sẹ̀ríà ìsìláàmù lójú ọ̀nà táwọn sálàf tí wọ́n gbà fi kẹ́kọ̀ọ́ kọ́nàbàlíkọ́lá kọ́sànà nìkọ̀ọ̀kan wa gbogbo àwọn fọ́ọ̀mù ilé kéwì náà ló wà níta bákan náà iléèwé tí a dálẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ aliman school of science tí fọ́ọ̀mù rẹ̀ tó ti wà níta báyìí kámọ́ wa gbà láti jẹ́ káwọn ọmọ wa kún mọ̀ nípa ẹ̀kọ́ sáyẹ́ǹsì tọ́jẹ́ ti ìmọ̀ ìjìnlẹ̀ kọ́nàbàlíkọ́lá kọ́sànà nìkọ̀ọ̀kan wa àwọn àlàyé lẹ́kùnrẹ́ta wa tó fẹ́ béèrè lórí àwọn nǹkan yìí káwọn pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ kọ́wọ̀ níwà sínú ilé agodo ní ìdajì tòní àwọn náà ni àfáwà ismail ọ̀rọ̀ àlá àfáwà abdulrasaq arówolosúnà sheu ali àwọn náà ń bẹ pẹ̀lú wa abu nabila esulonibidia àwọn náà ń bẹ pẹ̀lú wa nídajì tòní bákan náà àfáwà ibrahim aka ibjat tí wọ́n ń tẹ bọ́tìnì pẹpẹpẹ ẹni tí ó ń darí ètò oní àfàwà Sulaiman Ibrahim Ẹ̀sàòkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.